gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀. a lè dá ṣe nǹkan kan bí kò ṣe pé ó bá ń gbé inú àjàrà. bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka. ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan.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 nínú èyí ni a yìn bàbá mi lógo pé kí ẹ̀yin kí ó máa so èso púpọ̀ ẹ̀yin yóò sì jẹ́ ọmọ ẹ̀yìn mi gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀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 àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ baba ní orúkọ mi kí ó lè fi í fún yín nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín bí ayé bá kórìíra yín ẹ mọ̀ pé ó ti kórìíra mi ṣáájú yín ìbá bí ẹ̀yin ṣe ti ayé ayé ìbá àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí ni ayé ṣe kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi wọn ó ṣe inúnibíni sí yín pẹ̀lú bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́ wọn ó sì pa tiyín mọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọn ó ṣe sí yín hmm. nítorí orúkọ mi nítorí tí wọn kò mọ ẹni tí ó rán mi ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi ó kórìíra bàbá mi pẹ̀lú ìbá ṣe pé èmi kò ti ṣe iṣẹ́ wọn nì láàrin wọn tí ẹlòmíràn kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n ti rí i wọ́n sì kórìíra àti èmi àti bàbá mi ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣẹ pé wọ́n kórìíra mi ní àìnídìí hmm. ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ó rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa. ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. àní ẹ̀mí òtítọ́ ni. ẹ̀mí òtítọ́. tí ń ti ọ̀dọ̀ bàbá wa. bẹ́ẹ̀ ni. òun náà ni yóò jẹ́rìí mi. thank you Jesus. ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá. bẹ́ẹ̀ ni praise the Lord. yohanu. praise the Lord ẹ̀yin Olúwa lógo a gbé ọlọ́run ga fún ọ̀rọ̀ náà tí a gbọ́ nínú john fifteen verse one to ending. ọlọ́run jésù kristi ló ń bá wa sọ̀rọ̀ níbẹ̀ tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ ó ní èmi ni àjàrà bàbá mi ni olùṣọ́gbà gbogbo ẹ̀ka tí ò bá ti so èso nínú jésù ó ní a ó gé dànù ṣùgbọ́n èyí tó bá ń so èso ó ní àwọn òwò ẹ mọ́ kó lè máa so èso sí i ẹ̀yin èèyàn mi <clears throat> èso wo débi àti yín fẹ́ so kí ni èso tó ń sọ ta wá ní ẹ̀ka ta ni èso kí ni ìtumọ̀ èso kí ni ìtumọ̀ ẹ̀ka kí ni ìtumọ̀ gbogbo rẹ̀ ẹ̀ka túmọ̀ sí pé èmi àti yín bàbá ni jésù kristi ní gbòǹgbò náà ọlọ́run ọba ní olùṣọ́gbà èmi àti yín òun náà ni ẹ̀ka ẹ̀ka ló máa ń so èso kí ni wọ́n pè ní èso ìwà mi ìwà tiyín ìṣe mi ìṣe tiyín ìsọ̀rọ̀ sí mi ìsọ̀rọ̀ sí tiyín báwo ni ó ṣe mọ èmi àti yín níbi tí a ń gbé tàbí níbi iṣẹ́ báwo ni ìwà wa ṣe rí ṣé ìwà wa ní ìtumọ̀ ṣé ìṣe wa ní ìtumọ̀ báwo ni nǹkan tí a jẹ́ báwo ni wọ́n ṣe ń pè wá bí ọmọ ọlọ́run tó ń pè wá ṣe bẹ́ẹ̀ náà là ń jẹ́ níbi iṣẹ́ bíbélì tí a ń gbé kiri ṣé ń rí iṣẹ́ rẹ̀ nínú ayé wa ṣé ó ń rí ìwà rẹ̀ nínú ayé wa ìwà olèmí àti ìwù ìránṣẹ́ ọlọ́run tó ń pè ọ́ ṣé ń rí ìwà rẹ̀ wòlíì tó ń pè ọ́ ṣé ń rí ìṣe ẹ̀ nínú ayé rẹ àpòsù tó ń pè ọ́ ṣé ń rí ìṣe ẹ̀ nínú ayé rẹ kí wá ní èso ìwà ẹ̀mí àti yín nì èèyàn tó bá ti ara wa là ènìyàn tó bá ti ara wa wọnú Jésù torí ìgbé ayé wa tó wù ú tó torí ẹ̀ wọnú Jésù torí ìṣesí wa tó wù ú tó torí ẹ̀ wọnú Jésù irú ẹni bẹ́ẹ̀ so èso gidi ni irú ẹni bẹ́ẹ̀ yẹn ó hùwà gidi irú ẹni bẹ́ẹ̀ yẹn ó tún furúgbìn irú ẹni bẹ́ẹ̀ yẹn a ò lè gbàgbé orúkọ rẹ̀ eliaka paima satalia ṣùgbọ́n ẹ̀wò lóde òní ìṣe wa ó mú ẹlòmíràn sàn ìṣe wa ó ti jẹ́ kí àwọn èèyàn kan sá sẹ́yìn fún ìjọ ẹ ohun tí ìjọ dà ẹ tí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹwo ẹwo tí ìjọ dà lónìí kí ló fà á tí ìjọ fi dà bó ṣe dà kí ló fà á tí ìṣe wa ni ìṣe wa àwa ìwòlíì àwa ìránṣẹ́ Ọlọ́run àwa ọmọlẹ́yìn Jésù Kristi kwaya ni o ọṣà ni o àpòsù ni o alàgbà ni ó gbogbo àpáta ni ọlọ́run pè gbogbo àpáta là ń bẹ nínú ọgbà ìjàrà gbogbo àpáta là ń ṣiṣẹ́ fún irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe báwo ni ìwọ ṣe ń so èso báwo ni ẹ̀ka rẹ ṣe rí báwo ni èso rẹ ṣe rí ṣé ó wù èlòmíràn láti jẹ ẹ wò ó tí a bá gbin igi èso méjì pọ̀ tá a bá gbin ọsàn tá gbin máńgòrò tàbá wá rí i pé ọ̀sán ló so èso gíga dáadáa tó ń so èso lọ́dọọdún tó jẹ́ wípé igi mángòrò kíkan ṣàlòun máa ń kan lọ́dọọdún kí ni wọ́n máa ṣe fún wọn wọ́n máa gé dànù wọ́n á wú ti gbòǹgbò ti gbòǹgbò wọ́n á dẹ̀ kó wọ́n á dẹ̀ kó sínú iná wọ́n bá inú John fifteen verse one yẹn títí dé sàlẹ̀ ìwọ tí o bá ní bíbélì rẹ lọ́wọ́ lọ ka John fifteen yẹn látòkè títí dé sàlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ń bẹ níbẹ̀ ìwà tó ń wù sí èmi àti ìwọ lọ́wọ́lọ́wọ́ ń bẹ níbẹ̀ èyí tí apá èèyàn fi pọ̀ lọ́wọ́lọ́wọ́ nítorí kiri ni nítorí kristi gbogbo apáta là ń sá fún ìsọnù lónìí mi ò fẹ́ lọ sí ẹ̀wọ̀n mi ò fẹ́ ṣe kinní kan mi ò fẹ́ ṣe kinní àwa ń gbé ọ̀rọ̀ ọlọ́run àwa ń gbé pamọ́ àwa ń gbé ìṣe wa àwa ń gbé pamọ́ ìwà wa kò wo àwọn aláìgbàgbọ́ láti ronú pìwàdà ìṣe wa kò wu aláìgbàgbọ́ láti ronúpìwàdà ìmúra wa kò wu aláìgbàgbọ́ láti súnmọ́ wa ṣé ẹ wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ti ara àwa kìrìsẹ́nì fi ń kọ ẹ̀ṣẹ̀ wọn ní ẹ̀rí bó ṣe lọ ṣọ́ọ̀ṣì ẹ̀rí ìwà tó ń wù ẹ̀wù ẹ̀rí ìmúra tó múra ẹ̀rí ọ̀rọ̀ tó ń sọ ṣé ọ̀rọ̀ ẹ̀ make sense ṣé ó yẹ kó máa sọrú ẹ̀ ṣé ó yẹ kí ọmọ ọlọ́run máa sọrú ẹ̀ ṣé ó yẹ kó máa ṣe gbá irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí irú òun bẹ́ẹ̀ bá ń fọ̀ sí èmi àti ìwọ ah hey ah àti ní ẹ̀bi lọ́dọ̀ bàbá bí irú òun bẹ́ẹ̀ bá ń fọ̀ sí wa a ti ń rí ìjákulẹ̀ bàbá ti ń di ó ti ń rí disappointment a ti ń disappoint Jésù Kristi ẹ jẹ́ kí ìṣe mi àti yín ìwà ẹ̀mí àti yín ẹ jẹ́ kó wu ọlọ́run ẹ jẹ́ kó fo ògo fọlọ́run ẹ jẹ́ kó fo ògo fọlọ́run o ẹ jẹ́ kó fo ògo fọlọ́run gbogbo ìmúra wa ni o ìsọ̀rọ̀ sí wa ni o ìṣe wa ni o oníwà pẹ̀lẹ́ ni wọ́n mọ̀ àwa ọmọlẹ́yìn kristi sí ìmúra wa kó wu jésù kristi ìmúra wa kó wu àwọn ọ̀rẹ́ wa ìṣesí wa kó wu àwọn ọ̀rẹ́ wa ẹlòmíràn wà wọ́n ní à á jẹ́ kó yí màá jẹ́ kó yí ẹ wípé ṣàngó òde ni mo ti wá màá jẹ́ kó yẹ wípé èkìtì ni mo ti wá màá jẹ́ kó yẹ wípé ìbàdàn ni mo ti wá màá jẹ́ kó yẹ wípé ọ̀yọ́ ṣètì ni mo ti wá màá jẹ́ kó yẹ wípé ọ̀ṣun ni mo ti wá màá wò wá nù mí fún ọ agbe agbe aṣọ bíbélì yẹn agbe àgbàgbé ẹ àwa gbé ìwà jàgídí jàǹgàn wọ amen ọ̀rọ̀ yìí máa ń gúnyàn lára ọ̀rọ̀ yìí kì í ṣe gbọ́ fún àwa ọmọ ọlọ́run míwáyí ọ̀rọ̀ gidi ni òótọ́ ọ̀rọ̀ kì í ṣe gbọ́ òótọ́ ọ̀rọ̀ èèyàn máa ń sá fún ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká sá fún ẹ̀ṣẹ̀ kì í ṣe tí wọ́n bá ń pè nǹkan ní ẹ̀ṣẹ̀ kì í ṣe ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin bóyá o lọ ṣe kinní kan o lọ ṣe kinní kan kọ́ ni wọ́n pè wọ́n nìkan kọ́ lẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ póríṣiríṣi ẹ̀ṣẹ̀ pọ̀ gan ẹ ká sá fún ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ jẹ́ ká wọnú jésù ẹ jẹ́ kí jésù mọ̀ wá ẹ jẹ́ wà náà mọ jésù bí àwa ń bá ń gbénú kò sí ohun tí a lè ṣe kò sí ohun tí a lè béèrè tí ò ní ṣe fún wa ó ní gẹ́gẹ́ bí ẹ̀ka ò ṣe lè so èso fúnra a ò lè dá nǹkan kan ṣe láì ṣe wípé à ń bẹ nínú a ò lè dá nǹkan ṣe láì ṣe wípé à ń bẹ nínú ọgbà àjàrà èèyàn ló wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí jésù ò dá mọ̀ síbẹ̀ náà bíbélì iná là ń gbé kiri lórúkọ jésù mo gbà ládùúrà fún ìwà àǹtí agbára tó máa ń gbèyàn dúró tí kì í jẹ́ kéèyàn ṣìṣe nínú ìgbàgbọ́ nínú ìrìn àjò yìí lórúkọ jésù ọlọ́run á gbé wọ̀ yín agbára yẹn lónìí àǹtí bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù agbára tó ní jẹ́ kí aṣọ funfun tó ń bẹ lọ́rùn yín kó di ẹ̀jẹ̀ agbára tó ní jẹ́ kí aṣọ funfun yẹn kí àwọn elépo dẹ̀po sí agbára yẹn lónìí lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín ẹ ò ní ṣubú ẹ̀mí ẹ ò ní ṣubú ara ó máa ń dára kéèyàn ní ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń dára kí Jésù mọ̀yàn kéèyàn náà tún mọ Jésù tá a bá ń pariwo àjẹ́ Ta a bá ń pariwo ṣó oṣó ilé mi ò tí kú àjẹ́ ilé mi ò tí kú nítorí pé àwọn ń so èso ni <laughs> amen ọ̀nà wo ni àjẹ́ gbà fi ń so èso ọ̀nà wo ni òkùnkùn gbà fi ń so èso ọ̀nà wo ni àwọn àjẹ́ gbà fi jẹ́ irinṣẹ́ fún ọlọ́run tẹ bá wọnú bíbélì nínú ìwé sam ẹnìkan ló kọ sam à ń pè ní ọba dávidi kò á sí ẹni náà lórí ilẹ̀ àìláyè yìí tó dẹ́ṣẹ̀ tó Dáfídì amen òun náà dẹ̀ lórí àánú gbà jù òun náà ló dẹ̀ tún dẹ́ṣẹ̀ jù báwo ló ṣe dẹ́ṣẹ̀ báwo ló tún ṣe rí àánú gbà lọ́wọ́ Jésù Kristi báwo ló ṣe rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run báwo ni Ọlọ́run tún ṣe pè é ní àyànfẹ́ òun nítorí wípé ó ẹlẹ́ṣẹ̀ ni ó dẹ̀ mọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ tó bá ti ṣẹ̀tàn ó mọ ibi tó ti mú ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn òkùnkùn àwọn àjẹ́ ilé wa tí ò tí kú táwa dẹ̀ ń pariwo tá a dẹ̀ ń gbé bíbélì kiri tá a ò lè so èso fọlọ́run tí ìwà wa ò dára nínú ṣọ́ọ̀ṣì kwaya ló jẹ́ báwo ló ṣe jẹ́ ṣé o dúró dédé ṣé o ń sin ọlọ́run dédé ṣé o ń sin tọkàntọkàn ṣé o sin torí pé o fẹ́ náwó ṣé o sin torí pé o fẹ́ wọ aṣọ ṣé o sin torí pé o fẹ́ ra mọ́tò ṣé o sin ọlọ́run torí pé o fẹ́ lo mọ́tò o fẹ́ nílé lórí ọ̀pọ̀ ènìyàn ló ń sin jésù tó ń tọ jésù wá tó jẹ́ wípé four one nine ni wọ́n amen ọ̀pọ̀ ènìyàn ló ń bẹ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìẹ́nì lóde òní four one nine ni wọ́n tó jẹ́ wípé torí pé wọ́n fẹ́ ní owó yẹn ni wọ́n fi gba Jésù torí pé wọ́n fẹ́ kọ́lé ni wọ́n fi gba Jésù torí pé wọ́n fẹ́ bímọ ni wọ́n fi gba Jésù torí pé wọ́n fẹ́ nọ́kọ ni wọ́n fi gba Jésù torí pé wọ́n fẹ́ travel out wọ́n á gbà á gbọ́ láàrin sáà yẹn ṣùgbọ́n sáà tí Ọlọ́run bá ti yọ̀ǹda gbogbo ohun tó ń fẹ́ fún wọn wọ́n á padà wọ́n á sá <laughs> irú wọn ló máa ń padà wá kábàámọ̀ ẹ gbọ́ gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù agbára tó ń gbé ni dúró nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ ayọ̀ǹda ẹ̀ ọba àwọn ọba ayọ̀ǹda ẹ̀ ẹ̀mí àwọn wòlíì ayọ̀ǹda ẹ̀ agbára yẹn lónìí olúwa ayọ̀ǹda ẹ̀ fún yín torí kò yízì kéèyàn dúró ti jésù kò yízì kéèyàn máa tẹ̀lé jésù ọ̀pọ̀ ènìyàn ló ń gbìyànjú láti tẹ̀lé jésù ṣùgbọ́n kò sí agbára lórúkọ jésù agbára tó ń gbéni dúró agbára tó ń gbọ́ tó ń mu lò lórúkọ jésù lónìí àǹtí ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín fún yín fún ọkàn yín fún ìdílé yín fún àwọn ọmọ fún ọkọ ẹ̀mí mímọ́ yọ̀ǹda ẹ̀ fún yín agbára ìmúdúró ṣinṣin lórúkọ jésù téèyàn fi ń gbọ́rọ̀ náà tí kì í yẹsẹ̀ lórúkọ jésù agbára yẹn ọlọ́run á yọ̀ǹda ẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń gba jésù nítorí pé fẹ́ náwó lọ́wọ́ torí pé fẹ́ bímọ torí pé wọ́n fẹ́ nọ́kọ torí pé wọ́n fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ travel out wọ́n fẹ́ níyàwó ọ̀pọ̀ ènìyàn ló gba Jésù bẹ́ẹ̀ síbẹ̀ náà ìwà wọn kò fògo fọlọ́run amen a tún padà sórí ìtàjẹ mo sọ nípa ti Dáfídì ọ̀nà olóńgbà fi ń wọ Ọlọ́run báwo ni Dáfídì ṣe ń wọ Ọlọ́run ó mọ ọ̀nà tó máa ń gbà fi máa mú jẹ́ Ọlọ́run ọba dávidi mọ ọ̀nà tó máa ń gbà fi máa mú ọlọ́run nígbà tó bá dẹ́ṣẹ̀ nígbà tó ti ṣe ohun tí ò yẹ kó ṣe àwa bọ́ra alẹ̀ a máa yíra a máa kọrin a máa yíra a máa lòlò a máa jó a máa kọrin nígbà náà àtúnrí ẹni bíi dávidi nígbà náà ó bọ́ síbi ó bá jẹ́ wípé a rí ẹni bíi dávidi nígbà náà tó ń gbìyànjú bíi dávidi <laughs> ó bọ́ síbù kí ọlọ́run ti padà lẹ́yìn dávidi láti lọ mú ẹlòmíràn torí pé ìgbà náà kò àárí ẹlòmíì bíi dávidi tó ń yin ọlọ́run bíi dávidi àárí ẹlòmíì rọ́pò ẹ̀ ẹ gbọ́ nínú kwaya ló wà ọ̀ṣà <laughs> ló jẹ́ alàgbà ló jẹ́ wòlíì ló jẹ́ olùṣọ́ àgùntàn ló jẹ́ ọ̀tẹ́bà tó o bá jẹ́ nínú kristi lórúkọ jésù kristi mo gbà ládùúrà fún ọ òun nífẹ̀ẹ́ lómi rọ́pò ẹ̀ lórúkọ jésù òun nífẹ̀ẹ́ lómi rọ́pò ẹ̀ dávidi ń so èso kan fún ọlọ́run ọ̀nà yẹn ni ó ń gbà wọ ọlọ́run dávidi ń so èso fún ọlọ́run ọ̀nà yẹn ló ń gbà wo ọlọ́run ọlọ́run á tún wò á tún dáríjì báwo ni àwọn àjẹ́ náà ṣe ń ṣe tiwọn náà àwọn náà ló mọ bí pásọ ṣe kíní o ebi ń pa pásọ nígbà mìíràn amen ọ̀nà tí àwọn ń gbà fi ń so èso fọlọ́run nìyẹn o ìwọ tó ń pariwo àjẹ́ ilé rẹ ò tí kú àṣírí leléyìí ìwọ tó ń pariwo èmèrè ilé rẹ ò tí kú àṣírí leléyìí <laughs> ṣèbí wọ́n mọ bíbélì ṣé wọ́n máa ń ka bíbélì ṣé wọ́n ṣèbí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ṣé wọ́n máa ń kà á ṣé bó ṣe ń kà á ṣó yí ẹ ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run yé wọn wọn ì tàpá sí òfin jésù kristi <laughs> àwọn kùkùn tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọn ì tàpá sí ọ̀rọ̀ ọlọ́run wọn èyí tápà ẹ̀ rárá wọn èyí kọjá àyè wọn gbàbẹ̀ ṣùgbọ́n èmi àti yín à ń ṣe bó ṣe wù wá à ń tẹ òfin mọ́lẹ̀ à ń tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ nígbà tán ní covid nineteen dé kòró dé o kòró dé o ìjọba sọ̀rọ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó mí kẹ́kẹ́ <laughs> òfin ènìyàn ni o mélòó mélòó á ní òfin ọlọ́run tí à ń pamọ́ àdé ń pariwo wípé ọmọ ọlọ́run ni wa àdẹ́ ń pariwo wípé jésù ni mò ń tẹ̀lé àdẹ́ ń pariwo wípé ọmọ ọlọ́run ni mo jẹ́ mélòó mélòó nínú wa mélòó mélòó nínú wa ló tẹ̀lé òfin jésù kristi amen amen amen mélòó mélòó nínú wa ló tẹ̀lé ọ̀rọ̀ náà mélòó mélòó nínú wa ló ronúpìwàdà mélòó mélòó nínú wa ló ń ṣèfẹ́ bàbá ìfẹ́ yan ni ẹ o ṣùgbọ́n àwọn òkùnkùn tí a ń sọ yìí àwọn tó ń bẹ lókè tí a ń bú wọn wọ́n mọ̀ òfin ọlọ́run òun ni ò tí ì jẹ́ kí àdúrà wa kó pa wọn torí àwọn olómọ̀ wípé ebi ń papá sọ ọ̀nà tí ó lè gbà fi so èso rere òun náà ni mò ń sọ fún yín o ọ̀nà tí ó tó lè gbà fi ṣẹ́gun àwọn òkùnkùn a máa ṣàlàyé ẹ̀ àwọn yẹn ìdá mẹ́wàá wọn ló pọ̀ jù nínú ṣọ́ọ̀ṣì ìwọ dé ṣọ́ọ̀ṣì orí pé ṣọ́ọ̀ṣì ń glow ah, ṣọ́ọ̀ṣì wa ó fàyìn gan in fact èèyàn kan ló fún pásọ̀ lówó ah, èèyàn kan ló fún prọfẹ̀tì ló wa lówó èèyàn kan ló ń sọ̀sọ̀ ẹ̀ ah, ẹnìkan ní ṣọ́ọ̀ṣì wa dẹ̀ ń glow ìwọ ò dẹ̀ rí nǹkan kan ṣe ò <laughs> ní àwọn ìwọ ò ní nǹkan kan tó yẹ kó fi síbẹ̀ kí owó tiẹ̀ náà wà lára wípé ṣọ́ọ̀ṣì ń glo ò rí nǹkan kan ṣe nínú ilé ọlọ́run ó wá ń pariwo àjẹ́ ilé rẹ̀ àjẹ́ ilé rẹ̀ kó kú àwọn tó wà lókè kó kú àwọn ò tí ì lè kú torí wípé wọ́n mọ bó ń ṣe ń tẹ̀lé òfin ọlọ́run àwa ọmọlẹ́yìn kristi la máa ń tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọ́n tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ àjẹ́ ilé wa tí ò tí kú àwa ló fà á ni ò tí ì kú torí àwọn yẹn ló ń tọ́jú ìránṣẹ́ ọlọ́run tó bá fẹ́ so èso rere amen tó bá fẹ́ so èso rere o gbọ́dọ̀ mọ bó ṣe ń tẹ àánú o gbọ́dọ̀ ń wá ẹni tí ebi ń pa tó ràn lọ́wọ́ tó gbé dìde mẹ́sàn wípé o ràn èèyàn kan lọ́wọ́ mẹ́sàn wípé aláàánú èèyàn kan ni wọ́n jẹ́ ọ̀nà tí ó máa gbà fi so èso rere nìyẹn ọ̀nà tí ó máa gbà fi ṣẹ́gun nìyẹn ọ̀nà tí ó máa gbà tí ipá àwọn òkùnkùn òfin ní ká ọ tí wọn náà máa fi jẹ́ àyànfẹ́ lọ́dọ̀ ọlọ́run olódùmarè amen kò yẹ kí òkùnkùn ní agbára lórí wa ṣùgbọ́n àìgbọ́ràn wa ẹ̀ṣẹ̀ wa òun ló fi dàbí wípé wọ́n ní agbára lórí wa. amen lórúkọ jésù ó máa dára fún wa lórúkọ jésù àní ó máa dára fún wa gbogbo èèyàn tó ń gbọ́rọ̀ yìí àní ó máa dára fún wa agbára tí kì í jẹ́ kéèyàn yí ẹsẹ̀ lórí ọ̀rọ̀ náà agbára yẹn lónìí ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa ìbùkún yẹn lónìí ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa a ò ní ṣìṣe lórúkọ jésù a gbọ́dọ̀ mọ bó ṣe ń ṣètọrẹ àánú àwọn tá à ń sọ yìí ló ń kọ́lé ọlọ́run àwa tó jẹ́ wípé ọmọ ìjọ a máa ní pásọ ráìdàn tán bá pe owó nínú ìjọ o ò lè dá sí i ṣùgbọ́n àwọn kan ń dá sí i àwọn tó ń ṣe ẹ ló ń dá sí i ọlọ́run ṣé ọlọ́run á wá wò wọ́n á wá pa wọ́n bí ṣé ọlọ́run a máa wo ẹni tó ẹni tó ẹni tó ń sọ́sùn tó tó tó ń ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ àwa wò sùnsùn àwa pa kò lè pa á kí àjẹ́ kó mú owó kó lọ fún pásọ̀ àdúrà ò lè mọ̀ wípé pásọ̀ fẹ́ gbà fún amen àdúrà ò lè mọ̀ wípé pásọ̀ fẹ́ gbà fún pásọ̀ máa gbàdúrà wípé kó máa bí sí i kó máa rẹ̀ sí i kó máa dẹni ìbùkún ṣùgbọ́n àwa tó jẹ́ wípé a ò ní nǹkan kan nínú a ò ní àjẹ́ a ò ní èmèrè ṣùgbọ́n láti ṣe ó máa ń ní wa lára a ní àwọn ẹ gbọ́n tí ìwé jọ́nu yẹn náà sọ ni fọ́jọ́n náà sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ó ní ó ní gbogbo ẹni tó bá ń ṣe rere ó ní ọ̀rẹ́ á dàbí igi tá a gbìn sétí ìbá odò tó ń so èso ẹ̀ ní àkókò rẹ̀ ó ní ewé rẹ̀ kò ní ṣe kíni o kò ní rẹ̀ dànù ohun gbogbo tó bá ń ṣe àmàṣe dédé yẹn ni tó bá ń ṣe so rere ni o torí e, ẹni tí ebi ń pa tó ràn lọ́wọ́ ojú ènìyàn ò ní kúrò lára rẹ̀ ọkàn ènìyàn ò ní kúrò lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti so èso nìyẹn ẹni tí ìwà ẹ̀ wù tó béèrè pé ṣọ́ọ̀ṣì wo ló ń lọ ó ti so èso nìyẹn ẹni tí ìwà ẹ̀ wù tó ń wàásù fún tó wò wípé èèyàn gidi leléyìí jẹ́ kémi náà máa lọ sí ṣọ́ọ̀ṣì tí ò bá tẹ̀ tẹ̀lé ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì títì ẹ̀ tó bá sà gbàgbọ́ nípa ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ó ti so èso rere nìyẹn àwọn èèyàn tó ń fún ní tọrọkọ́bọ̀ ó ti so èso rere nìyẹn torí ẹni tí ebi ń pa ẹ fún lóúnjẹ ẹ ti so èso rere nìyẹn ẹni tí ìyà ń jẹ tí ò ráṣọ wọ̀ ẹ fún láṣọ ẹ ti so èso rere nìyẹn ṣùgbọ́n ìwọ ní ahun o ò lè fún pásọ ẹ lówó tó ń bá sọ̀rọ̀ owó ní ṣọ́ọ̀ṣì afẹ́kọ́ ṣọ́ọ̀ṣì o tọrọkọ́bọ̀ ẹ tó yẹ kó fi síbẹ̀ o ẹ mẹ o ò ní fi sí ẹ mà ní kòsíkòsí ẹ mà ní kòtókòtó ìgbà wo ló máa tó ìgbà wo ló máa wà ìgbà wo ni ò ní sí ó bá yẹ ẹ máa ní pé olówó ni pásọ mọ̀ nítorí pé ẹ̀yin èèyàn tó kó jọ ẹ̀ ẹ̀ ẹ̀ múnú ẹ̀dùn nígbà tí olówó kan bá dé tó ń sọ̀sọ̀ pásọ̀ ọkàn pásọ̀ máa wà lára ẹni yẹn ojú pásọ̀ máa máa wà lára ẹni yẹn pásọ̀ ò ní fẹ́ fi irú ẹni bẹ́ẹ̀ yẹn sílẹ̀ gbogbo ohun tí ó bá béèrè lọ́wọ́ pásọ̀ ni pásọ̀ á máa ṣe fún pásọ̀ á máa bá á máa bẹ ọlọ́run ní gbogbo ìgbà bá mi ṣọ́ alágbájá o bẹ́ẹ̀ ló ṣe rí torí ẹni tó bá ń ṣe níwájú ọlọ́run lọ́lọ́run náà máa mọ̀ ẹni tó wá ń ṣe níwájú ọlọ́run ojú ọlọ́run ò lè kúrò lára rẹ̀ lórúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ á ràn wá lọ́wọ́ tá a máa fi jẹ́ ọmọ ẹ̀yìn gidi lẹ́yìn kristi tá a ní jẹ́ olùgbọ́ lásán ìmísí tí ò ní jẹ́ ká jẹ́ olùgbọ́ lásán ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa agbára tí ò ní jẹ́ ká jẹ́ olùgbọ́ lásán ẹ̀mí mímọ́ á yọ̀ǹda ẹ̀ fún wa ó kù sí ọwọ́ ẹ̀mí àti yín láti ronú wá pìwàdà láti so èso rere ẹ jẹ́ ká súnmọ́ Jésù Kristi nínú rẹ̀ nǹkan ṣoṣo ní ìgbàlà àti ìbùkún wà kò sí nǹkan tí a wá nínú Jésù Kristi tí ẹ ò sí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ló ń fà wá sẹ́yìn nínú ìwé John yẹn ó ní ó ní gẹ́gẹ́ bí ẹ̀ka ò ṣe lè so èso fúnra rẹ̀ bí ò bá ṣe wí pé ó ń gbénú àjàrà bí ò bá ṣe wípé ó ń gbénú mi ẹ jẹ́ ká gbénú Jésù nínú rẹ̀ láti lè ṣe ohun gbogbo ní àṣeyọrí má náhùn mọ́ o so èso rere jẹ́ aláàánú fún èèyàn kan jẹ́ aláàánú fún èèyàn kan jẹ́ olóore fún èèyàn kan pẹ̀lú tọ́rọ́kọ́bọ̀ tó ní pẹ̀lú tó etí ní àtò níyẹn ẹ sì lè pín èèyàn mélòó kan sì lè jẹun nínú twenty naira bẹ́ẹ̀ ni èèyàn mélòó kan sì lè jẹun pẹ̀lú ẹ̀ lórúkọ jésù ọkàn láti ṣe ọkàn láti gbọ́ láti ṣe ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa ọ̀rọ̀ yìí náà kò ní lọ lásán lórí wa lórúkọ jésù bá a ṣe ń gbọ́ ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ fún àwọn èèyàn látún ti gbọ́ ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ fún gbogbo ojú gbogbo etí láti máa gbọ́ lórúkọ jésù ọlọ́run ò ní fi wá sílẹ̀ ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ ká bó bó ṣe ń ṣàánú ká lè so èso rere ẹ jẹ́ ká súnmọ́ Jésù ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ kí Jésù dá wa mọ̀ ẹ jẹ́ kí Jésù dá wa mọ̀ o ẹ jẹ́ kí Jésù dá èmi àti yín mọ̀ torí òpin ti dé òpin ti dé agogo náà ti fẹ́ lù ṣùgbọ́n a ò mọ̀ a ò mọ̀ wípé òpin ti dé gbogbo àpẹẹrẹ tí a máa rí bí òpin bá ti dé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Jésù ti sọ òun náà ló ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká padà sílé ẹ jẹ́ ká padà sínú Jésù Kristi nínú rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà ká lè so èso rere tó bá ń bẹ nínú Jésù kò sí ohun tó máa jọ ẹ lójú kò sí ohun tó máa ní ẹ lára láti ṣe kò sí ohun tó máa ní ẹ lára láti ṣe kò sí ohun tó máa ní ẹ lára láti fi sílẹ̀ torí pé òun gbénú Jésù Ọlọ́run á ràn yín lọ́wọ́ ojú òdẹ̀ ní tìyín lórúkọ Jésù ẹ jẹ́ ká wà nínú Jésù àbá fẹ́ so èso rere mo ti sọ fún alẹ́ kan ó ti dá fún ìwà àǹtí yìí ààbò Ọlọ́run á wà pẹ̀lú yín lórúkọ Jésù ẹ ò ní sọ ọmọ nù ẹ ẹ̀ dẹ̀ ní sọ ọkọ nù àlàáfíà Ọlọ́run á máa jẹ́ tìyín lórúkọ Jésù gbogbo ohun tí ẹ bá dáwọ́lé mọ́ a máa yọrí sáyọ̀ lórúkọ jésù aṣọ àlàyé yẹn epo ò ní wọbẹ̀ àwọn bàtẹ̀yàn jẹ́ wọn ò ní bà ti yín jẹ́ wọn ò ní bà dáadáa yín jẹ́ wọn ò ní bà ìtẹ̀síwájú yín jẹ́ lórúkọ jésù so ẹ jẹ́ ká mọ bí wọ́n ṣe ń ṣàánú àánú lèèyàn fi ń ṣẹ́gun kúrò lọ́wọ́ òkùnkùn torí àwọn àjẹ́wọ̀n yẹn mọ bí wọ́n ṣe ń ṣàánú o wọ́n mọ̀ gbà tí ìyà ń jẹ pásọ̀ wọ́n mọ̀ gbà tí ebi ń pa pásọ̀ bẹ́ẹ̀ ni àwa tó dẹ̀ ní àjẹ́ tá a ní èmèrè àdẹ̀wà ní àwọn àjẹ́ tó bá lọ gbóúnjẹ lọ fún pásọ pásọ á ní kó kúnlẹ̀ àsúre fún á ní kó máa dáa fún á ní pásọ á tún sọ wípé àbárí ẹnikẹ́ni tó sọ wípé kò tó ní dáa fún kírú ẹni bẹ́ẹ̀ yẹn kó kú ẹ̀ gbọ́ yẹn àwa dẹ̀ ń gbàdúrà ní ṣọ́ọ̀ṣì pé olúwa bá mi pa àjẹ́ bá mi pa oṣó oṣó ló mọ̀ ọ́n jójú nínú ṣọ́ọ̀ṣì àjẹ́ ló mọ̀ ọ́n jójú nínú ṣọ́ọ̀ṣì àwọn ló mọ báíbù láti láti Genesis dé ìparí èmi àti ìwọ Sunday ní kalamánu báíbù àánú dọ́sì kúrò lára ẹ̀ à ń lọ bí a ṣe gbé lọ la tó ti máa gbé padà ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ níbẹ̀ kò ní yé wa àdẹ̀fẹ́ so èso rere ọ̀nà tí a lè gbà so èso rere pọ̀ ọ̀nà tí a lè gbà fi so èso rere ó pọ̀ ẹni tí òun fún ní oúnjẹ òun so èso rere kan ní ojú ẹni bẹ́ẹ̀ ò lè kúrò lára rẹ̀ ẹni tó ń ṣàánú fún ọkàn rẹ ò lè kúrò lọ́dọ̀ rẹ pásọ̀ tó ń ṣàánú fún ọkàn pásọ̀ ò lè kúrò lára rẹ torí ẹ̀ ní àwọn kan máa ma níyẹn olówó ni pásọ̀ mọ̀ olówó ló mọ̀ olówó ni ẹ̀yin ṣé olòṣì ló máa mọ̀ torí ẹni tó bá ń ṣe níwájú ọlọ́run ni ọlọ́run máa ránjú mọ́ òun ni ọlọ́run máa ń dojú kọ láti máa bless yẹ ẹni tó bá ń ṣe fún ìránṣẹ́ ọlọ́run nígbà náà òun ló máa ránjú mọ́ amen ó dáa tó ń bá ń sọ wípé a nídìí nǹkan báyìí nínú ìjọ tí ó ní má sọ wípé kò sí ò bá jẹ́ twenty naira ló ní mẹ́sàn wípé títí ẹ̀ wà mẹ́ẹ̀ kékeré tó fi sílẹ̀ yẹn a sọ ọ́ di ńlá mú ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí opó ni tó bọ́ èlíjà ohun tí opó yẹn ní òun ló fún èlíjà last something ló fún èlíjà àdẹ̀wà sọ obìnrin yẹn di pípọ̀ bíbélì sọ wípé ó dẹ̀ ní ọlá ní gbogbo ìlú yẹn òun ló ní oúnjẹ ìyàn mú wọn dẹ̀ ń kú ẹ gbọ́ lónìí ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó bá ní twenty naira lọ́wọ́ tí ẹnìkan bá wá wá tó béèrè twenty naira yẹn kàbí ten naira mú fún ìwọ kọ́ owó tó jẹ́ pé títì ẹ tó bá jẹ́ pé hundred naira ló wà lọ́wọ́ ẹ wàá rí pé ẹni tó nídi fifty naira nínú ẹ yẹn á wá bá ẹ wípé ẹjọ́ máa ń tí ẹjọ́ máa sà ẹjọ́ mo nídi fifty naira mi wá hundred naira ẹ ló kù lọ́wọ́ ẹ ṣẹ́ tí ò bá lè ṣẹ́ fún ní gbogbo ẹ wàá rí ìbùkún tó máa rí àwọn àìkíyèsára yẹn ń mú wa kùnà la fi ń kùn sí ti ọlọ́run lẹ́fírídì lórúkọ jésù ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ yìí agbára láti dúró nínú kristi mo tún gbà ládùúrà lórúkọ jésù ọlọ́run á yọ̀ǹdẹ̀ fún wa ẹ̀mí mímọ́ á yọ̀ǹdẹ̀ ẹ jọ̀ọ́ mà ẹ máa bá mi ṣí ẹ̀ kí àwọn èèyàn náà tún gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tátàtátà ń sọ yìí ó ní ìtumọ̀ ọ̀rọ̀ gbólóhùngbólóhùn tí a ń sọ yìí ó ní ìtumọ̀ lórúkọ jésù ọ̀rọ̀ náà ò ní lọ lásán nínú ayé mi àti yín ọ̀rọ̀ náà ò ní lọ lásán nínú ayé mi àti yín ọlọ́run tó ní májẹ̀mú rẹ̀ tó ní òru tí a wà nínú rẹ̀ yìí àwọn kan ló ní òru àwọn kan ló ní ọ̀sán àwa la ní ọ̀sán àwọn òkùnkùn àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé àwọn ló ní òru ẹ gbọ́ lọ́wọ́lọ́wọ́ torí pé mi àti ìwọ ò sùn ìwọ náà ò sùn ò ń lo dátà rẹ ò gbọ́ prógrámù yìí gbọ́ lónìí kílẹ̀ òní tó mọ́ aláti hmm kọ́lù ayọ̀ tó máa gbọ́ tí inú rẹ̀ máa dùn lórúkọ jésù lónìí ó yá lọ gba kọ́lù yẹn lọ gba láti yẹn aláàánú yẹn ò wà ọ̀rí ẹ jẹ́ ká mọ bó ṣe ń ṣàánú tó bá mọ bó ṣe ń ṣàánú wàá gba agbára lọ́wọ́ ọ̀tá ìdílé rẹ ọ̀tá méjì ló wà o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a ò lè lọ sórí yẹn lónìí a máa padà wá ní ọ̀la àwa sọ̀rọ̀ lórí ọ̀tá méjì ọ̀tá méjì tó wà àwa sọ̀rọ̀ lé lórí ọ̀tá méjì tó wà yẹn báwo ni ó ṣe strong sí ṣé nínú ìran wa ni ó wà ní kàbí nínú kàbí láàrin àwọn ọ̀rẹ́ anywhere ló lè wà ṣùgbọ́n ọ̀tá méjì ló wà ọ̀tá méjì lèèyàn máa ní nínú ayé lórúkọ Jésù máa dáa fún wa mo bó ṣe ń ṣe rere so èso rere fún ọlọ́run jẹ́ kí ìwà rẹ ìṣe wa jẹ́ kó wù ẹlòmíì à àǹtí yẹn mo láìkí ẹ o tó bá sunkún lọ sọ́dọ̀ ẹ̀ à ó máa rẹ́rìn jáde ni o à mo láìkí dáàdì yẹn gan ọlọ́run ó lè yọ ojú wọn à aláàánú ni kò ní kò sí nǹkan tó máa ṣe kí ni wọ́n ń pè ní alágbájá ò jẹ́ bẹ́ẹ̀ à àǹtí yẹn ò jẹ́ bẹ́ẹ̀ dáàdì yẹn ò jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mi yẹn ò jẹ́ bẹ́ẹ̀ ìwà wa ni ìṣe nìyẹn ló ń fún lórúkọ a olórí burúkú ni màmá yẹn ìṣe ẹ náà ni ìwà ẹ ló ń fi hàn ìwà ẹ ò so èso rere ẹlòmíín wà lébọ̀ ẹ kò lè jáde kí òjò má rọ̀ kó sáṣọ títà kí lébọ̀ ẹ bá kà wọlé á ní ẹ ìyá ò ní jàngbọ̀n a bàbá ò ní jàngbọ̀n no kò yẹ kó rí bẹ́ẹ̀ a dẹ̀ ń pera wa ní kìrìsẹ́nì irú kìrìsẹ́nì ò lèmi àti yín fẹ́ jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí hmm, kò sí bí kò sí bí ó ṣe lè ṣe tó ní tabayàn kò sí ọ̀rọ̀ ọlọ́run mọ́ mírèkù mírèkù ló wà mírèkù mírèkù náà òun ló ń gbé wa ṣubú lóòótọ́ ni jésù bíbélì sọ wípé bí àwọn èèyàn mi ò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn ni wọn ò lè gbàgbọ́ lóòótọ́ ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yẹn ó ń ṣẹlẹ̀ nínú ayé wa ṣùgbọ́n àwa ń wá tó pọ̀ tó pọ̀ heavy no ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lọ́lọ́run máa ń fìdí àwọn ọmọ tiẹ̀ díẹ̀díẹ̀ ló máa ń fìdí èèyàn ṣùgbọ́n èmi àti yín a gbọ́dọ̀ ní sùúrù dé ká má bàa ṣubú sínú ẹ̀ṣẹ̀ a ní kìrìsẹ́nì nígbà kan ìwọ náà máa ní Ah, tó bá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń gbọ́hùn ah mo máa ń gbọ́hùn gan mo máa ń gbọ́hùn alóore ni mí ní ṣọ́ọ̀ṣì kí ló wá ṣe sìn kí ló ṣe sìn mo máa ń ríran gan tẹ́lẹ̀ o ah ah kí ló wá ló ṣe sìn ẹ gbọ́ gbogbo èèyàn yìí gbogbo èèyàn yìí gbogbo ọ̀nà tí Sátánì gbà tó fi gbá yín kúrò níwájú Jésù Kristi gbogbo ọ̀nà yẹn lónìí ọ̀run dẹpa gbogbo ọkàn tó ti kúrò níwájú Jésù nípasẹ̀ ìtẹ̀jà ìtànjẹ Sátánì lónìí ọ̀run dá padà ẹ̀mí mímọ́ dá gbogbo ọkàn yẹn padà gbogbo ọkàn tí Sátánì ti tànjẹ tó ti kúrò tó wá ń pè tán wípé a mo mọ orin kan tẹ́lẹ̀ kí ló wá ló ṣe sí i lórúkọ Jésù gbogbo àwọn ọkàn tó ti lọ yẹn Ọlọ́run dá wọn padà Jésù Kristi ó dá wọn padà ẹ̀mí àwọn wòlíì ó dá wọn padà gbogbo ọkàn yẹn pátá olúwa dá padà gbogbo ọkàn tó ti ṣègbé tí sátani ti jèrè wọn lórúkọ jésù lónìí olúwa dá wọn padà lọ́wọ́lọ́wọ́ ọba àwọn ọba dá wọn padà gbogbo ọkàn tó ti ṣègbé kúrò níwájú jésù olúwa dá wọn padà ságbo ẹ̀mí mímọ́ dá wọn padà akọrin tó ti di dàkúdà olúwa dá wọn padà ọ̀ṣà tó ti di dàkúdà olúwa dá padà ìránṣẹ́ ọlọ́run tó ti di dàkúdà olúwa dá wọn padà alàgbà tó ti di dàkúdà ni olúwa dá wa padà gbogbo wa pátá olúwa dá wa padà sí ọgbà rẹ ẹ̀mí mímọ́ dá wa padà sí ọgbà rẹ ẹ̀mí mímọ́ ó yá dá wa padà sí ọgbà rẹ gbogbo ọkàn tó ń ṣàárẹ̀ gbogbo ọkàn tó ń ṣàárẹ̀ nítorí wípé kò sí kò sí gbogbo ọkàn tó ń ṣàárẹ̀ torí wípé kò sí kò sí kò sí tí ọmọ máa jẹ òun ló ń gbá wa kúrò níwájú Jésù Kristi àníyàn wa ó mú wa ṣìnà gan ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ gbogbo ohun tí àníyàn ti bàjẹ́ nínú ayé wa gbogbo ohun tí kò sí kò sí yẹn ti bàjẹ́ àròyé ti bàjẹ́ nínú ayé wa ọlọ́run nínú àánú rẹ fi àánú rẹ gbà wá ẹ̀mí mímọ́ ó yá gbà wá ọba àwọn ọba ó yá gbà wá máa ṣí ẹ máa ṣí ẹ bó ṣe ń gbọ́ mi ẹ mà ẹ máa ṣí ẹ sà lórúkọ jésù olúwa gbà wá lọ́wọ́lọ́wọ́ olúwa gbà wá ẹ̀mí mímọ́ ó yá bá wa gbà wá jésù ó yá gbà wá gbogbo ohun tí àìníyàn ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ ẹjọ́ ẹlòmíà ní mi ò lówó ni mi ò fi lọ sí ṣọ́ọ̀ṣì ọlọ́run rí ọ ó ní ká má ṣe kọ ìpéjọpọ̀ wá sílẹ̀ ohun tó bá fẹ́ dáa ó máa ń rí bákan àwa ni ká mú ìgbàgbọ́ wa dúró àwa ni ká má ṣe bẹ̀rù ẹ wo pétérù ọ̀tọ̀ nìyẹn a ò tí ì lè lọ síbẹ̀ ẹ gbọ́ láti sìn lọ ohun tí àròyé àníyàn àà tó ti bàjẹ́ nínú ayé wa lónìí ọlọ́run tó pọ̀ nípa ti agbára rẹ̀ lórúkọ jésù ó yá kó fi àánú gbà wá lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí olúwa kó fi àánú gbà wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí mímọ́ kó fi àánú gbà wá gbogbo ohun tí àníyàn ti bàjẹ́ nínú ayé mi àti lórúkọ jésù ọlọ́run àánú rẹ̀ ọba tó ń gbé nínú àwọn ọ̀run tó ń ṣàánú fún àwọn tóun máa ṣàánú fún ó sọ bẹ́ẹ̀ lórúkọ jésù lára àwọn tó ọlọ́run máa ṣàánú fún lónìí lórúkọ jésù èmi àti yín ó yá ká wà lára wọn àǹtí ó yá kẹ́ wà lára wọn lórúkọ jésù ó yá kẹ́ wà lára wọn lára àwọn tí olúwa fẹ́ ṣàánú fún lára àwọn tí olúwa fẹ́ ṣàánú fún lórúkọ jésù lónìí kílẹ̀ òní túṣú lára àwọn tí olúwa máa ṣàánú fún lórúkọ jésù lára àwọn tó máa rí àánú gbà lónìí lórúkọ jésù èmi àti àwa níbẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín ó máa dáa fún wa lórúkọ jésù a ò ní ṣe lásán lórúkọ jésù orúkọ tèmi ni prophet john gabriel aka olórí dorí ẹ̀ dorí ara ẹ̀ o. Mm dorí ara ẹ̀ mú dorí ara ẹ̀ mú yẹn olórí dorí ẹ̀ mú yẹn kì í ṣe pé kó a káwọ́ sórí o no múra sí ọ̀rọ̀ ayé rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan tó máa ń pè mí ní fàyàfàyà fàyàfàyà múra sí ọ̀rọ̀ ayé rẹ̀ ló ń jẹ́ olórí dorí ẹ̀ mú múra sí ọ̀rọ̀ ayé rẹ̀ o lè tún kàn sí wa lórí whatsapp a tún máa ń gbàdúrà fún àwọn èèyàn lórí whatsapp send a voice message sí wọn àwọn èèyàn dẹ̀ ń gbà á àdúrà ló ń gba agbára kọ́ àdúrà ni sátani fẹ́ gba ìjọba ṣùgbọ́n ọlọ́run ò gbà fún jésù ò gbà fún no jésù ò gbà fún jésù ò gbà fún ó lè kàn sí wa lórí whatsapp oh oh, six, 628 17 456 080 628 17 456 o lè kàn sí wa lórí whatsapp ó ti dáa fún ẹ o tún lè kọ́ o tún lè bá wa sọ̀rọ̀ lórí whatsapp a máa bá ẹ sọ̀rọ̀ àdèmà send prayer sí ẹ àdúrà ló ń gba agbára kọ́ ọ̀rọ̀ náà tá a ti gbọ́ yìí lórúkọ jésù á èso rere inú ayé wa ọ̀rọ̀ náà ò ní lọ lásán á gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọkàn là lórúkọ jésù a ò ní ṣe lásán lórúkọ jésù ọwọ́ ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ jésù a ò ní jẹ̀bi ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí bí jésù bá dé èmi àti yín á kà wá yẹ agbára láti so èso rere ọlọ́run á yọ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí so bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise the lord hallelujah praise the lord amen amen.